وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدعوك فولون أترى عليكم كيولون واتجاري قباء النبي ومحمد صلى الله عليه وسلم أتبقى وعلى النبي tàwọn sọ̀hábí ànábì àti gbogbo ẹni ọba tẹ̀lé lánà ànábì wa náà sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama olùwàkọ́kà wa náà kunu àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ ohun tí yóò jẹ́ àkòrí ọ̀rọ̀ wa lónìí òun ni birrul walidayni wat tahdhiru min uquqihima òun ni ìbáraẹnisọ̀rọ̀ lórí ìmọ̀ ṣe dáadáa sóbi ẹni méjèèjì àti ìyá àti bàbá kásì kìlọ̀ fúnra ẹni ewu tí ń bẹ ń bi kéèyàn ọ̀sẹ̀ ìyá kọsẹ̀ bàbá kọlọ́nkọ́ máa ṣe àsọ wa ń bẹ̀ o kọlọ́nkọ́ máa ṣe wa ní àṣẹyàṣẹ bàbá lára ń tá a fi mọ̀ pé olùbẹ̀rù ọlọ́run lè yàn òun ni bí n bá ń kírun bí n bá ń gbààwẹ̀ bí n bá ń yọ zakati ń lọ hajj ká tó gbà pé olùbẹ̀rù ọlọ́run ọba ni a wò bó láàrin àwọn òbí rẹ̀ sí i bó láàrin òun náà sáwọn òbí ẹ̀ olúwa ọba tí ọlá rẹ̀ ga lọ́pàá wá láṣẹ bẹ́ẹ̀ nínú alukur'an alkarim bàbá bá bẹ̀rù ọlọ́run o lára ń tà fi mà pẹ́ dá bẹ̀rù ọlọ́run òun ni kò ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì kúmá nínú àyà náà alukur'an karim ọlọ́run bá ní wa wassayna al-insana biwalidayhi hamalatuhu ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi amayn anishkur li wa liwalidayka anishkur li wa liwalidayka olùwọ́ba ní aṣọ àsọ́ọ̀lẹ̀ fọmọnìyàn nípa àwọn òbí rẹ̀ méjèèjì bọ́ọ̀tì ẹ̀rọ gbogbo ẹ̀ olùwọ́ba ní ràn wá létí bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ lórí ọ̀lẹ kúnlẹ̀ wàhálà kún wàhálà tí ìyá ẹnì kọ̀ọ̀kan wá fi rú kinu oyún olóṣù méje olóṣù mẹ́sàn-án ẹlòmíín jù bẹ́ẹ̀ lọ olùwọ́ba ní ọ̀dọ̀wọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì o kódà báwọn òbí yìí bá tiẹ̀ wá jẹ́ pé ẹ̀sìn ọ̀pá yín pọ̀ èyí wọn ò túmọ̀ pé má ṣe dáadáa sí wọn nínú ẹ̀sìn Islam ẹ̀rí lórí eléyìí ń bẹ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lójú ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn aṣáájú wa lóbìnrin tá ń pè ní Asma nínú àwọn sọ̀hábì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ní ọ̀rọ̀ yìí sẹ̀sí tó sì wá bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Asma àwùjọ mọ́lẹ́yìn anabi ó jẹ́ mùsùlùmí àmọ́ ìyá tó bí i lọ́mọ ìyá rẹ̀ wà nínú àwọn kèfèrí lọ́jọ́ náà gẹ́gẹ́ bá a ti wá mọ̀ ọkàn ọmọ lára ìyá ọkàn àsìmáwò fa ìyá rẹ̀ ọba gbéra pa olóhùn bọ̀ wá kí àsìmáwò ọmọ òun tó sì mọ̀ pé sí ọ̀pọ̀ àwọn pọ̀ ọmọ pa àsìmáwò ọmọlẹ́yìn ànábì ni òun ní ọ̀tá ànábì lòun sallallahu alayhi wa sallam eléyìí ló mú ìyá ńlá wa asmau sáré lọ bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ń sọ fún anabi njọ́ náà pé qadimat alayya ummi wa hiya mushrikatun fi ahdi quraish ó ní ìyá òun tọ́jẹ́lẹ́bọ tí ó tẹ̀lé wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọmọ fẹ́ wá bá wọn fẹ́ wá kí wọn kó o ní kó wọn ó ṣe kó wọn ó ṣílẹ̀kùn fún ni àbí kó wọn ó pọ̀ wọn ò sí kó wọn ó dá lóhùn àbí kó wọn má dá lóhùn kílẹ̀sì tá anábọ̀ muhammad sallallahu alaihi wasallam fọ̀njọ́ náà anábì ní sílì ummaki ọ̀dọ̀wọ́ rẹ o ìyá rẹ ni o ṣe dáadáa sí bọ́mọ tí ì ṣe sí ìyá kọ́dà bẹ́ẹ̀ sìn ọ̀pá yín pọ̀ bọ́lọ̀mbá wa sọ báyìí tá anábì wí báyìí sallallahu alaihi wasallam pé ká ṣe dáadáa sóbi ẹni kọ́dà bẹ́ẹ̀ sìn ọ̀pá wa pọ̀ ẹni ọ wá jẹ pẹ́sìn pa wá pọ̀ àbáwọn náà wọ́n tiẹ̀ fi wọn bẹ́ẹ̀ sìn tá a mọ̀ kọ́ wa yàmá mùsùlùmí ọmọdé dáadáa bẹ́ẹ̀ bá ń kírun bí bá ń gbàwẹ̀ bí bá ń bẹ̀rù ọlọ́run ara ń tá a fi máa bẹ̀rù ọlọ́run lára rẹ òun ni kò ṣe dáadáa sí àwọn òbí rẹ méjèèjì ẹnu àyàfi kan tí ń bẹ láàrin yìí tó lu ọba kìlọ̀ rẹ̀ fún wa nù suratu Luqman nù al-Qur'an òun ni pé ìṣe dáadáa sóbi ẹni kò gbọ́dọ̀ túmọ̀ ṣe aburú àbí ìṣèjàmbá forí ara ẹni o ìtumọ̀ eléyìí ni pé òbí tí kò tẹ̀lé ànábì wa sallallahu alaihi wa sallam òbí tí ò jẹ́ mùsùlùmí tí ìsìláàmù nù dáadáa ìsìláàmù tó ní àṣe dáadáa sí wọn yìí a gbọ́dọ̀ wá ṣe dáadáa sí wọn káfi kó bára wa o ìtumọ̀ eléyìí ni pé ńjọ wọn bá wá nífẹ̀sìn rẹ̀ lẹ̀ kó lẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọmọ padà bọ̀ wá nù tàwọn a fàlà tó tẹ̀ ẹ̀hùnmá ọlọ́run ní má tẹ̀lé wọn débẹ̀ o àmọ́ wọ́n sọ ìbùkún máa fi dúníyà màrúfà àmọ́ gbogbo dáadáa yé tọ́ ma máa ṣe sóbì ẹ̀ kọ́ntínú láti máa ṣe fún wọn eléyìí ni àyàfi ti ń bẹ ń bẹ fún ẹni tí ọlọ́run bá ní kó wọn mọ̀nà kó béèrè ó sì mọ̀ kó wà nà tí tí ò tí mọ̀nà olùwàmọ́sá àṣàlékún mọ̀nà fún àtàwa àti àwọn òbí wa. nínú ọlá ńláńlá ti ń bẹ fún bẹ́yẹn bá wá ń ṣe dáadáa sóbì kí ara wa létí díẹ̀ ń bẹ àǹfààní ibẹ̀ pọ̀ fọmọtọ́lọ̀ ń bá ní kọjá ẹni tí ń gbọ́ ti ìyá tí ń gbọ́ ti baba tí ń ṣe dáadáa sí ìyá tí ń ṣe dáadáa sí bàbá anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àkọọ́lẹ̀ rẹ̀ ó ṣàlàyé fún wa pé àwọn arákùnrin mẹ́ta kan ń lọ ńjọ́ kan wọ́n wá sá fún gbígbà tá a sá fojó pé òkè kan ni wọ́n mọ̀ pé òkè tí ó lè pajúdé ni níbi wọ́n ti sá síbẹ̀ kó tó di pé wọ́n ráyè kó ń bẹ́ẹ̀ òkè yìí pàdé mọ́ wọn àmọ́ wọ́n ń bẹ láláàyè nù rẹ̀ wọ́n wá ń pè kọ̀ sẹ́ni tí ó mọ̀ pa ń bẹ yín àyín gbèǹlé ẹnìkan wàá bá wa gbé òkè àwa sì ní alágbára láti ti òkè tó padé mọ́ wa yìí àmọ́ a mọ̀ pé kò sí ní tó lu ọbọ̀ lágbára àti ṣe ìjọba bá wá rí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n máa sọ dáadáa tó bá mọ̀ pé òun ṣe rí bọ́yọ́ lọ́wọ́n àtòrí irú dáadáa bẹ́ẹ̀ kò wù àánú ṣe àwọn nígbà tó kan nù wọ́n dáhùn ó ní wọ́n ọlọ́run ọba dáadáa tó ń mọ̀ pé òun ṣe síwájú ìwọ ọlọ́run ìwọ òbí ìwọ ọmọ ìwọ náà gbọ́ òbí lágbára púpọ̀ ìṣe dáadáa sóbi ẹni o lè sọ nídò lóríire o lè kó ni yọkú òun ìṣòro òun lárakùnrin bá dìde pé òun ní òbí àwọn òbí méjèèjì tí wọ́n dàgbà òun sì lọ́mọ òun níyàwó gbogbo ojoojúmọ́ tóun bá lọ ṣiṣẹ́ lọ bóun bá darí gbogbo ohun tóun bá rí òun náà ló bí wọn jẹ lòun náà jẹ òun làwọn ọmọ wọn jẹ àmọ́ wọn ò ṣe mistake rí láyé gbogbo ojoojúmọ́ tóun bá ń dé bọ́ba ti wọ̀ ọ́ mọ àwọn òbí òun lòun ó fi bẹ̀rẹ̀ èyí tó bá ṣẹ́kù tó bá tóun àtọmọ àtìyàwó jẹ alihamudulilayi àmọ́ kò síjọ́ kan tóun ó dé àfikún ìpẹ́nu ọba tóun bá ní pé ń tá a jẹ lónìí nì kóun kọ́kọ́ yàdọ̀ àwọn òbí òun méjèèjì oníkọ́dọ̀ wa ṣẹlẹ̀ lọ́jọ́ kan ọpẹ́hùn díẹ̀ kóhun tó dé nígbà tóhun ó fi dé òun bá apá àwọn òbí òun méjèèjì ti sùn òun ti gbé wọn lọ òun ló gbé wọn lọ yìí nínú ìpayà ìbẹ̀rù àti ìpàtàkì wọn kò wù kóhun ọ̀daràn mọ́ wọn lójú òun ò sì fẹ́ lọ gbé oúnjẹ fáwọn ọmọ òun kó tó di pa àwọn òbí òun fẹnu kàn án ó ní lórí bẹ́ẹ̀ lòun ọ̀wá mọ tóun ó ṣe tóun dúró tóun wò pé bóyá wọn tají bóyá wọn tají òun ọ̀mọ̀gbà tilẹ̀ mọ́ bá wọn ọlọ́run tó bá ṣe pé nítorí àṣẹ tó pa pé kéèyàn ó ṣe dáadáa sóbi ẹni lòun fi ṣerú eléyìí olúwa kó àwọn yọkó nù ìṣòro táwọn wà yìí ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun ni ó ṣe àpèjúwe ìtàn yìí fún wa láti lè mọ pàtàkì bí ìṣe dáadáa sí òbí ẹni bó ti tó nínú ẹ̀sìn islam ní ìdàkejì ẹ̀wẹ̀ bẹ́yẹn bá ń ṣe aburú sóbi ẹ̀ gẹ́gẹ́ bá a ti júwe pé dáadáa tó pọ̀ ní ọba ẹni tó bá ṣe dáadáa sóbi ẹ̀ ewu tí ń bẹ lórí ẹni tí ó ṣe aburú sóbi ẹ̀ náà má pọ̀ kí amẹnu lé díẹ̀ nínú ẹ̀ wọ́n ní ní ọjọ́ kan arákùnrin kan ó ti dàgbà ó ti dógbó ọkàn ṣàdédé rí i pé ọmọ tóun bínú ara àwọn oní bàbá ọyá ẹ̀sìn ni ẹ wá gùn ún Baba náà bá gun ẹṣin tẹ̀lé ọmọ rẹ̀ ọmọ ń gbé lọ ń gbé lọ ń gbé lọ ó wá gbé débi tójú ẹnìkan ò tó o ó ní wọ ọmọ mother to read kí ló mú mi wá ṣe ń yàn yín olóòrí bàbá laqad malaltuka wa qad sa'imtuk ó ti súnun bóun ti òun dà gbèsè ayé òun láàmú orí tó ń gbé wá ṣe nínú gbóyàn yín òun wá yanjú rẹ̀ ni kọjú òun ọ̀ráyè gbádùn ayé tòun bàbá kan máa wá dààmú bàbá kan a nítorí wàá gbé òun sínú gbóni ó ní tóun wàá gbé ọ sínú o kàyéfì ọ̀rọ̀ ẹ pé kí ni bàbá yìí wí bàbá bá ń sọ fún ọmọ tó bínú pé in kunta wala budda fa'ilan fadhbahni inda tilka sakhra olórí tó ń wí fún ọ ni pé bàbá yìí pé ń fẹ́ ṣe òun ò ní pé ọmọ ṣe àmọ́ orí àpáta tí ń bẹ lọ́ọ̀kan nì ibẹ̀ ni ó mú un lọ orí àpáta òun ni ó òun sí bọ́ọ̀ bá tiẹ̀ pa òun ọmọ yìí ní wọlé mà ya àbí òun lòun fẹ́ pọ́ ọ tó ní kó wọn gbé ọ lórí àpáta kan kí lòun fẹ́ lò bí àpáta bàbá yìí ní ntọ́sẹ̀lẹ̀ ni pé fa inni kọ̀tàlùtù àbí ìndàtìlkà sọ̀hra ó ní bàbá tó bí òun orí àpáta tó ń pa sínú. Si faqtulni indaha bí wọn bá wá pàun orí ẹ̀yàn pàun náà sí fasawfa tara min abna'ika man yaqtuluka indaha òun ò sì dáwùtò ẹ̀ kí wọn náà tó kú ò láyé ọ̀rọ̀ mọ̀kán náà àwọn tí wọn náà bí tí ó gbé ọ wá tí wọn wá pàun náà ìyẹn ni pé ẹ̀san máa ké ní títàn yìí ń kọ́ wa nù gbogbo ọmọ tí ń ṣe ìyá tí ń ṣe bàbá rẹ̀ wọ́n kìlọ̀ fún un tí ò gbọ́ òun fi àṣepamọ́ ni èèyàn padà kó ẹni tí ọba ẹni bá ń dájọ yóò kó bí ò láyé yóò kó ní alikiyama eléyìí tán méjèèjì tá a fúnra wa yìí ọ sọ béèyàn bá ṣe dáadáa sóbì ẹ àǹfààní tí ń bẹ ń bẹ béèyàn bá sì ní àṣẹyàṣẹ bàbá lòún fẹ́ yà ewu ńláńlá tí ń bẹ ń ká ṣe bẹ́ẹ̀ ìtàn ẹlẹ́ẹ̀kejì náà ó fi yé wa ewu wa là wá fẹ́ gbára wa yànjú òun ni pé ká wà nú ẹni tí ó máa ṣètò bí tí ó máa tọ́jú òbí ní gbogbo ọ̀nà téèyàn gbà tọ́jú òbí ara ọ̀nà tá a gbà tọ́jú òbí ẹni òun la sọ nínú ta àkọ́kọ́ ni òbí tó bá ti dàgbà tọ́lọ́ ń sì ní kí wọ́n bẹ láyé ntòbí ọ̀jẹ̀ ntí ó mu ntí ó nà ntí ó wọ̀ ntí ó lò ọ̀ràn ọmọ tó bá mọ̀ ntí ń ṣe lọ́wọ́ gbogbo ntí ọlọ́run bá bùn ọ jẹ́ ọ̀hàn lára òbí rẹ gbogbo ntí ọlọ́run bá kí ọ fi kẹ́ àwọn òbí rẹ náà àrí àkọọ́lẹ̀ tó pọ̀ nínú àwọn aṣáájú wa dáadáa nínú Islam bí wọ́n ti ṣe pẹ̀lú òbí wọn arínú àkọọ́lẹ̀ pé ẹlòmíín nu wọn bọ́bá wà níwájú òbí rẹ̀ wọ́n á rò pé àbíkọ̀sẹ́mi lọ́rùn ẹ̀ ni nípa bí ó ti farabalẹ̀ tó arínú àwọn àfa ńláńlá tó ti lọ ṣáájú ká mẹ́ńṣán rẹ̀ àfa ńláńlá tí gbogbo èèyàn máa wá pé kéwú wájú rẹ̀ ni nítàn tó lákọọ́lẹ̀ nù tíra wọ́n ní bọ́bá wà ní gbangba tí gbogbo èèyàn pé wájú ẹ̀ bí àfa ńlá ti ń ṣe wáàsí ìyá rẹ̀ ọ wá jáde síta pé yá fúlàn yọ wá pè lóko tí ń jẹ́ wọ́lá mọ́yìn wá lọ bá òun bígbà téèyàn ni wá lọ bá òun kó adìẹ wọn láàfa yìí ó sì dìde láàrin gbogbo àwọn tí ń kọ́ ń kéwú yọ lọ jẹ́ pé ìyá rẹ̀ eléyìí ni inú ta àríkà nínú àwọn tó ṣe tọ́lọ́run látara àwọn òbí wọn tọ́lọ́run ṣiṣẹ́ tiwọn náà kí olúwa mọ́sàásì ń rọrùn fún gbogbo wa bẹ́ẹ̀ o wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad. وعلى آله وصحبه أجمعين